ربنا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 كما أمر الله سبحانه وتعالى بذلك في القرآن العظيم وكما ربنا وحثنا على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة الصريحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى هو المطلوب من جميع عباد الله سبحانه وتعالى فيا عباد الله اليوم نتحدث حول موضوع مهم في حياة المرء إن لم يكن في حياة المسلم عباد الله ألا وهو العين اعلموا أن الله سبحانه وتعالى قد أثبت لنا العين كما أثبته النبي صلى الله أثبتها النبي صلى الله عليه وسلم وما العين عباد الله العين كما عرفها العلماء قال ابن حجر رحمه الله العين نظر استحسان نظر استحسان إلى ما يعني نظر استحسان من آه، حديث الطبع إلى ما يعجبه فيحصل للمنظور الضرر فيه هذا تعريف العلامة ابن حجر للعين وعرفها غيره بأن العين صم خلقها الله أو جعلها الله سبحانه وتعالى في عين العائن في عين العائن إذا تعجب من شيء ونطق به ولم يبارك فيه ولم يبارك فيه حصل الضرر على ذلك المعين وهذا ثابت في القرآن كما قال الله سبحانه وتعالى في سورة القلم وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وثبت عن النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة ومن ذلك ومن تلك الأحاديث قول النبي صلى الله عليه وسلم العين حق قال النبي صلى الله عليه وسلم الحين حق ولو كان شيء سابق القدر لسبقته العين وقال النبي صلى الله عليه وسلم العين تدخل الرجل تدخل الرجل القبر وتدخل الجمل القدرة وهذا يدل آه، على أن العين ثابتة بالكتاب والسنة وتؤثر في المعين بالهلاك إما بموته أو يتسبب في مرضه أو هلاكه كما ثبت ذلك في حديث النبي صلى الله عليه وسلم آه، في قصة آه، قصة سهل بن حنيف وعامر بن ربيعة لما رأى عامر بن ربيعة آه، سهل بن حنيف وتعجب من حسن سهل ولم يدعو له بالبركة فوعك سهل بسبب ذلك ولما ذهبوا إلى النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم على ما يقتل أحدكم صاحبه على بركته آه، أدوكم الله سبحانه وتعالى أترى الشافك فأشواج النبي صلى الله عليه وسلم عليكم في الله سبحانه وتعالى عليكم يا أجل تاريخ في الله مبارك مبارك النبي أتوقع مطوى ليلة النبي في جوب الجوب إلى القيامة ẹ̀yàrú ní Allah subhanahu wa ta'ala ẹjíká lọ lè máa ní pé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala òun náà lásíwájú gbogbo ọ̀rọ̀ òun náà lásíwá ti síwájú káàkù lọ lè máa ní pé ìlànà annabi sallallahu alaihi wasallam òun náà ló lóore jù nínú gbogbo ìlànà téèyàn máa ń tẹ̀lé téèyàn ó fi rí ojú rí Allah subhanahu wa ta'ala tó bá jíjọ́ ọ̀gbídà al-qiyama káwà lọ lè máa bákan náà ipé tó burú jù nínú àlámọ̀rí ọmọnìyàn òun náà ni àdádálẹ̀ nínú ẹ̀sìn káàdì lọ lè mọ̀ ìpé gbogbo àdádálẹ̀ taari hun kò sóore ń bẹ̀ kèé gbèyàn lọ bí dáadáa ìyí máa gbèyàn lọ́nú ìjìyà ní tó bá ti jọ ògbéjà lókè yá mà ẹ̀yẹrú sí Allah subhanahu wa ta'ala ẹ ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá ṣe máa ń ṣàkíyèsí ara wa ní gbogbo ìgbà ní pàápàá bó ti yẹ ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala ẹ má jẹ́ ká bẹ̀rù rẹ̀ ní ọ̀nà táwà rò ẹ̀yìn lọ́nà táa ahun fúnra wa ọ̀nà tí Allah subhanahu wa ta'ala gbà tó fi ní ká páyà ohun oná ní ká fi páyà rẹ̀ gẹ́gẹ́ bí ó ti pàwálásẹ́ rẹ̀ nínú àwáyà tó pọ̀ nínú Al-Qur'an gẹ́gẹ́ bí anábí sallallahu alaihi wasallam bọ́ náà tí ń pè wá lọ síbi ìpáyà Allah subhanahu wa ta'ala tí sì ń ṣe wá lójú kòkòrò lọ síbi pé ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala níbi àwọn hadith rẹ̀ tó lálàáfíà káwá lọ lè máa wípé ìpáyà Allah subhanahu wa ta'ala nǹkan kan ni tó ṣe pàtàkì tó jẹ́ pé túláàsì ní fún gbogbo ẹni tó bá ti jẹ́ ẹrúsìn Allah tòótọ́ ó gbọ́dọ̀ bẹ̀rù rẹ̀ ó gbọ́dọ̀ páyà rẹ̀ ẹ̀yẹrúsìn Allah subhanahu èyí tá bá wá sọ lónìí òun náà ni ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọnìyàn pàápàá jùlọ ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo ó ti pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé wa ó yẹ ká mọ̀ nípa rẹ̀ ó yẹ ká mọ̀ pàápàá rẹ̀ ó gbogbo àwọn nǹkan tó rọ̀ mọ́ nínú àwọn àdájọ́ nínú òfin Islam kí ni nǹkan òun òun náà ní wọn a máa lo ayin a máa túmọ̀ ìtẹ́lẹ̀rú wọn a máa lo ayin wọn a máa túmọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ wọn máa lo ayin a máa túmọ̀ aṣojú ẹ̀ndín sojú jọ àmọ́ ń gbẹ́ kí làwọn gbà lérò bí eléyìí òun náà ni al-ayn ojú yìí ojú tàà fi ń rí òun náà ni nǹkan tàà gbà lérò bẹ́ẹ̀ nínú èdè ẹ̀wà rí nínú ṣẹ̀ríà kí ni nǹkan tàà ń pè ní al ojú ẹ̀ òun náà ni ojúbú àwọn onímímọ̀ wọ́n ṣe gbìyànjú láti ṣàlàyé fún wa ipé kí ni nǹkan tí wọ́n ń pè ní àlàáì kí ni nǹkan tí wọ́n ń pè ní ojú ojúgbú ẹ́ táwọn Yorùbá tí wọ́n máa pè ní àjẹ́ wọ́n ní àjẹ́ ń bẹ tọ́mọ́wá fẹ́ mẹ́rin wá wọ́n ní ànábì ní àlàáìnú hakùn ṣé eléyìí òun tí àjẹ́ táwọn gbà lérò lọ́dọ̀ tí wọ́n òun náà ni wọ́n gbà nínú ṣẹ̀ríà ni abúlé ní ìtàgbà lérò pẹ̀lú ẹ̀ kí ni nǹkan tí wọ́n pè ní àlàáìl afáwà ibn Hajar al-Asqalani alayhi rahmatullah wọ́n ni nǹkan tí wọ́n pè ní al'ayin òun náà ni nazarun bistihsani òun náà ni kíyàn owó nǹkankan kíyàn owó nǹkan yẹn níwò pé á ah, nǹkan yìí ma já o mashubun bi hasad tó jẹ́ pé ìwòsẹ̀ wò yìí ẹ̀gán bẹ́ẹ̀nú ọkàn yẹn ah, pẹ̀lú ẹ̀gàn min khabith at ẹni tó jẹ́ pé òun gẹ́gẹ́ fúnra rẹ̀ náà aláìdáni ẹ̀dá tí ò dáni Eh, ẹni tí inú rẹ̀ ò dá tó jẹ́ pé ó wá rí nǹkan tó dá inú rẹ̀ dùn sí tó bá wá wo nǹkan tó wá wo nǹkan yìí ipé ah, nǹkan yìí máa rẹwà ó ẹ́ eh, látara bẹ́ẹ̀ yahsulu lil manzur minhu látara bẹ́ẹ̀ ìnira yóò sì máa dé bá ń tẹ́yàn tó wò ní tó kojú rẹ̀ wó yóò sì máa dé kí ìnira ó sì máa dé bá àfáwà ibn hajar alayhi rahmatullah àwọn tí kó yé wa ipé ń tàà ń pè ní al'ain tàà ń pè ní ojú búyì òun náà ni kíyàn owó nǹkan wíwo nǹkan pẹ̀lú pé nǹkan yẹn a nǹkan yìí a mọ̀ mọ̀ gbà kìkì ní yóò kéyìn wá wò pẹ̀lú ojú tó jẹ́ pé ẹ̀gbọ́n sí ro papọ̀ mọ́ ẹ̀gbọ́n bẹnu ọkàn ni wọ́n ń pè lẹ́gàn ẹ́ kí ni wọ́n ń pè lẹ́gàn òun náà ni tàmá ní zawali ní àmì òun náà ni kéyìn máa ra tàn kí ìdẹ̀ra kókó ẹ́ ánìlọ́gà yìí kó lọ́dọ̀ ẹ̀lùmí ẹ́ ọlọ́ọ̀bá ọwọ́ àrùn kan pé kó ṣe kí ni kí nǹkan owó ti ẹ̀ bàjẹ́ ọ̀rà o kò náà kan pé kí nǹkan owó ṣe kí ni kóun náà onírú ẹ̀ kí tiẹ̀ kí ni kí náà bàjẹ́ òun náà ní alhazard ojú tí èèyàn bá wá fi wo nǹkan tó jẹ́ pé ojú yìí owó pé nǹkan yìí dá owó pé àkíní ah, ma dá o àá ah, àti ah, jọ ń ṣe wàhálà rẹ̀ ní gbogbo nǹkan báyìí ń bẹ lọ́kàn ẹni yẹn tó jẹ́ pé ẹ̀gàn ń bẹ lọ́kàn rẹ̀ so àfáwà Ibn Hajar wọ́n látara bó bá ti fojú ń wo òun ẹ̀yìn aburú sì máa ṣẹlẹ̀ sí nǹkan yẹn tó wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ àrí ẹlòmí nínú àwọn onímọ̀ Abul Hasan al-Manufi rahimahullah nígbàtí àwọn fẹ́ ṣe tààrífù ẹ̀ àwọn ní nǹkan tí wọ́n ń pè ní al-ayn nǹkan tí wọ́n ń pè ní ojúbú wọ́n ní summun ja'alahu Allahu subhanahu wa ta'ala fi ayni al-ayn àwọn ní poison ni wọ́n ni tí wọ́n pè ní al jẹ́ pé ẹni tí ọlọ́wọ́ bá lékọ́ láti fi síbi àwọn ojú kan ni tó jẹ́ pé ẹ ìdàtà ajábà mi iṣẹ́ yìí tó bá ṣe mà pẹ̀lú nǹkan kan orí kìíní nǹkan ẹwà ṣe lè mà pé à ah, kìíní yìí mà dá o wà náà tọkọ bí yìí tó fi fẹnu sọ jáde pé à ah, kìíní yìí mà dá o rẹwà o yóò bá rí fi kò sọ pé barakallahu fi pé orí kìíní kan nǹkan yẹn wá wù nǹkan yẹn wá rẹwà ó sì kọjá rí lẹ́nu pé àkìní máa dáa wàlámù yóò máa rí fi máa tààjọba nínú kò wá sí kíni kò wá sọ̀rọ̀ àlùbáríkà fún nǹkan yẹn so eléyìí òun náà ni àfáwà Abul Hasan òun ni wọ́n ń pè ní kíni òun náà ni wọ́n ń pè ní ojúbó tàbá wo ìtumọ̀ táwọn méjèèjì ń sọ fún wa yìí a rí pé nǹkan kan ní tó jẹ́ pé àórin ilẹ̀ ó túmọ̀ yìí pé ojú ni nǹkan yẹn a máa sábà wà tó jẹ́ pé tẹ́ni ẹ bá ti fojú rí nǹkan yẹn ẹ́ tó sì rí pé nǹkan yìí dáa tó wá ní nǹkan yìí máa dáa nǹkan yìí máa rẹwà ó sì dákẹ́ síbẹ̀ náà so irú eléyìí látara bẹ́ẹ̀ ẹ́ aburú ti máa ṣe kí ni aburú máa ṣẹlẹ̀ sí nǹkan yẹn tó bá jẹ́ pé èèyàn ni aburú ti máa ṣẹlẹ̀ sí èèyàn tó bá jẹ́ pé nǹkan gùn nípa ẹgbẹ́ mọ́tò ni aburú ti máa ṣẹlẹ̀ sí tó bá jẹ́ pé dáàbà ni aburú ti máa ṣẹlẹ̀ sí kọ́là tó bá jẹ́ pé ilé ni kọ́là kó jẹ́ pé aṣọ ni ní tí ó dáa yóò ti máa ṣe kí ni yóò ti máa ṣẹlẹ̀ sí látara pé kí ni látara ojú tẹ̀yìn òwò ẹ̀wà rí ojú bútà ń sọ yìí táńkẹ́ ní aláàrí tó yàtọ̀ sí jí wọ́n pè lájẹ̀ ní jí wọ́n pè lájẹ̀ láwùjọ wa òun náà ní kíni òun náà ní àwọn ṣàyàfíìn lẹ́yìn àwọn èsùnú èèyàn làwọn àwọn di iṣẹ́ táwọn aburú gangan làwọn ń ṣe fúnra wọn ìtànkẹ́ ní aláàrí ẹni tí ń bẹ lójú rẹ̀ gan lè tó bá ti wo nǹkan nǹkan àbúrò kan máa débà nǹkan òun gẹ́gẹ́ òbèrò rẹ̀ kò sì mà ẹ́ ìgbà mí wà a sì máa ṣe pé látara pé kíni látara pé ẹ̀gán ń bẹ lára ti ẹ̀nà tẹ́lẹ̀ ẹ̀mí rẹ̀ ò má òun náà lè ó nǹkan báwọn fi tẹ́lẹ̀ ẹwà rí ọlọ́run bá lẹ́kọ̀ọ́lá ó fi nílẹ̀ fún wa nínú al pé ní táà ń pè lójú bú yìí nǹkan kan ní tí ń bẹ nínú ṣẹ̀ríà nǹkan kan ní tí máa ń lapa lára ẹni tí wọ́n bá fi ojú bú wò látara pé ìnira ó sì máa débà الله بارك لا صفوا إن سورة البق إن سورة القلم الله بارك لني وهي يكاد الذين كفروا لا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون الله بارك لني أواكفري àwọn kèfèrí wọ́n fẹ́ fi ojú wọn wọ́n fẹ́ fi jẹ́ kíni wọ́n fẹ́ fi jáwà Ànábì sallallahu alaihi wasallam bọ́ wọ́n fẹ́ fi ojú wọn wọ́n fẹ́ fi já ọgbọ́ kò ní kò tọ́lọ̀ ọba àríṣọ́lá tó gbé ọ sí látara pé kíni látara pé kan fojú rahmatullah nígbàtí wọ́n sálàyé wọ́n ní tẹ́bá wọ́n ní àwọn Quraysh pàápàá jùlọ àwọn Banu Asad wọ́n ní àwọn tí wọ́n ní ojú gún

àmọ́ wọ́n tẹ́lì sí pé gíní ipé káwọn fi kí ojú bú ẹ́ tẹ̀lẹ̀ sáà nàbí sallallahu alaihi wasallam kábúrú ma tẹ̀lẹ̀ sáà nàbí sallallahu alaihi wasallam eléyìí òun náà ni ọlọ́run ọba àríkọlá ló fi wá sọ ayà alaihi wasallam ibi tó lágbára dé wọ́n láwọn kan bẹnu àwọn lárúbáwá nígbà tán bá fẹ́ fi ojú bú tán bá fẹ́ fi wò yàn ẹ́ àwọn wà máa máa fi fi para wọn fújọ́ mẹ́ta wọ́n fèbí para mú jọ́bẹ̀ tẹ́ bí ó pa tí ó wà nínú nira tó bá wá jáde síta tó bá wá rí nǹkan yóò ma wá ní àkíní ìmà rẹwà لأن العين تؤثر بالاستحسان لا بالبغض والكراهية nítorí pé ojú búta ń sọ yìí nìtì kìí ṣe pẹ̀lú kéèyàn kó ìlà nǹkan ní ti máa ń ṣẹlẹ̀ síyàn ẹ̀ẹ́kẹ́ pàdé rẹ̀ lọ́nà fíjikó sí kò sí ọ ní gbé kàkiri ojú bú ò lè ṣẹlẹ̀ síyàn látara rẹ̀ àmọ́kọ́ pàdé rẹ̀ kí nǹkan burúkú anú rẹ̀ kọwa so látara bẹ́ẹ̀ ẹ̀ẹ́ tó bá wá jáde yóò wá sí kí ní yóò wá fi yóò wá máa sọ dáadáa nípa nǹkan tó bá rí Eh, wọ́n nínú wọ́n ní lásìkò tàà ń sọ yìí àwọn lárúbáwá míì tán bá rí àkúnmí tó dá tí ń kọjá lọ eh, wọ́n wà sọ fọ́mọ pé lọlẹ̀ mú igá àtowó tàà máa fi ra ẹran eh, ó lọlẹ̀ rà wá nínú ẹran àkúnmí tó bá ah, ah, ràkúnmí máa kọjá yóò o ìrírù ràkúnmí rí ẹ ràkúnmí ló tóbi tó báyìí nígbàtí ràkúnmí wà fi lọ tí wà fi délé yóò bá wó lulẹ̀ ẹ àìsàn bá mọ́ sí ó bá pa yóò sì rà ní ẹran rẹ̀ lóòtọ́ látara pé kíni látara ojú burúkú tó fi wò lànàbí sallallahu alaihi wasallam sọ fún wa pé al-aynu haqq anábì ní ojú bútẹ́ ríhun nǹkan tí ń bẹ ní o ìsì máa ṣẹlẹ̀ ìsì máa lápàá lára rẹ̀ anábì ní ibi tó lágbára dé anábì ní law kana shay'un sabiqal qadar tó bá jẹ́ pé nǹkan kan bẹ tó lè ibi tó lágbìrì tí ma ń sábà iṣẹ́ dáadáa tí ma ń lapa lára dé ẹ̀yìn tí ìbá ti pé kádàrá tọ́lọ̀ ọba àlejò ọlọ́wà ti kọ̀ pé ẹni yóò àsìkò kú yóò sì tó ànábìlẹ̀ ojú kò bá fi kíni kò bá gbáwájú kádàrá tó ìpé tẹ́bá ti fi wọ ẹ̀bá yìí tẹ́ ti sọ̀rọ̀ tó dáa nípa nǹkan ẹ̀bá yìí aburú ti màjẹ́bà àmọ́ nítorí pé kíni nítorí pé ọlọ́ọ̀bà àlejò ọlá ó ti kọ kádàrá gbogbo nǹkan anábì sallallahu alaihi wasallam ó tún al-ayn ojú bú tẹ́ rí un ẹ́n anábi ní tó díkìlú rọ́jùlá alkabri a máa gbéyàn wọnú sàárè ìtumọ̀ ẹ̀ náà ní pé kí ni a máa sokùnfà a máa gbẹ̀mí lọ́rùn yà ẹ́n wọ́n fojú bú wo wọ́n sọ dáadáa nípa rẹ̀ ó sì lọlé ààrẹ yóò ti sáwà bí tẹ́lú bí bọ́ lọ́rùn ràkúnmí tẹ́fì wá sí kíni tẹ́fì wá pa anábi sallallahu alaihi wasallam anábi fi lè fún abẹ́ sábátún alọ́wọ́ a rí pé nínú àwọn sàábí anábi ridwanullahi alaihim a rí ẹni tí irú sábá ìṣẹ̀lẹ̀ sí látọwọ́ ọ̀kan nínú àwọn sàábí anábi ridwanullahi alaihim ìkanú àwọn sàábí anábi tí wọ́n ń pè ní amir bin rabi'a radiyallahu anhu in kọjá lọ́jọ́ kan ó bá kọsẹ̀ bá a sahal bin hunayf nínú àwọn sàábí anábi ni ó wá kọjá bá níbi tó ti fẹ́ wẹ̀ ibi tó ti yán sọ báyìí dé ó wá rí ó ti jẹ́ ẹnìkan tára rẹ̀ mọ́gbò ó jẹ́ ẹnìkan tó lẹ́wà ó wá ní máa rọ̀ àìkú kàlìyàwó wà láàájílda àgbà ó ní èèyàn tó dá tó báyìí láyé kọ́dá obìnrin obìnrin ò lẹ́wà tó báyìí bó ṣe wù ọba ṣubú bó ọba rẹ̀

ẹ̀yìn kí ló dé tẹ́ẹ̀sọkùnfà tẹ́mi ọmọ ya yìí tí ó fi tẹ́mi tẹ́mi rí ó fi bọ́ ẹ̀yìn alẹ́sọ̀láwà alẹ́sọ̀láwà ní alábàárà èé ṣe tó sọ̀rọ̀ àlùbáríkà sí ìgbà tó rí pé ah, ó mà dá ó mà dá lẹ́wà afáwà ibn abdulbar rahimahullah wọ́n ní ìtumọ̀ ẹ̀dá ni pé kí lórí tí ó sọ pé tatabarakallahu ahsanul khaliqin allahumma barik fi tó rẹwà àyíkà sí àdìdì sọ pé ah ilé ìmọ̀ dáa káàkì tẹnu kó bẹ́ ah ẹni ìmọ̀ rẹwà ojókùnrin ni ojóbìnrin ni tàbá rí ah fata barakallahu ahsanul khaliqin barakallahu fi tí ẹ bá ti wí eléyìí yóò ti kíni yóò ti kọ dí ojú ubú láti pé kó má ti kíni kó má kó nira bá so eléyìí ó kó nira bá sahal bọ́nà ṣùnẹ́yì látara pé kíni látara pé amir bọ́nà rọ̀bí à ó rí ó sì rí kó rẹwà ẹ́ ó sì sọ jáde ìgbà ó mà rẹwà ẹ kọ̀ wá sọ̀rọ̀ àlùbáríkà sí látara bẹ́ẹ̀ ìnira sì bẹ̀rẹ̀ sí kíni ìnira sì bẹ̀rẹ̀ sí bá sáàlì so eléyìí náà ó rin ilẹ̀ látọ̀dà nàbí sallallahu alaihi wasallam ipe kíni ipe ojú burúkú nǹkan kan kí ń bẹ nǹkan kan títí máa tẹ̀lẹ̀ tàbá lọ wà àwùjọ wa tá a wà lónìí a rí pé asàfẹ́kù ọ̀pọ̀lọpọ̀ asàfẹ́kù nígbàtà bá nǹkan tó dáa nǹkan tó rẹwà ká ìsẹ́gẹ́ni ká sì gbé bárakọ̀wà òfin asàfẹ́kù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rẹ̀ yóò pàdé àà sílá yìí ma dáa o yóò pàdé èyà àà ọmọ tó wá fáyìn sí dáadáa o àà irùngbọ̀n yìí ma wá sí dáadáa o gbogbo àwọn kan wọ̀nyí ọ̀rọ̀ tí ma jáde lẹ́nu wa ni pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké èyàn fọ ọmọ lọ́wọ́ ń jọ́ mi yóò mọ ọmọ ọmọ jáde lọ wọ́n sọ mọ́ pé á ọmọ ẹ̀lọ́ ti dàgbà tó báyìí á ọmọ yìí ma rẹwà ó sọ fẹ́ ni wọ́n pé olùbáraṣàlá òfin ẹ̀sọ̀ pé bọ́lọ̀ fún lálùbáríkà sọ pé bárakallahu fi tí ó bá rántí rán létí pé sọ pé bárakallahu fi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí máa ń ṣẹlẹ̀ táwọn èèyàn ẹ̀ orí lẹ́nu àrídà anábì sallallahu alaihi wasallam ẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ní ẹ̀ aktaru mautu ummati ẹ̀ aw kama qala anábì ní ọ̀pọ̀lọpọ̀ kú táwọn ìjọ mi ẹ̀ tán máa kú ba'da kitabillah wa qada'ihi wa qadarihi bil anfus aw al'ayi al'ayi anábì ní ọ̀pọ̀lọpọ̀ tí máa ń tẹ́ sábàbí kú àwọn èèyàn tẹ́ rí inú àwọn àlúmọ̀ mi ẹ̀ anábì tó wù lára rẹ̀ ó sì sọ jáde lẹ́nu so kíní yóò ṣe ni yóò ṣokùnfà burú fún yàn èyàn sì ní mà pé látara nǹkan yẹn òun àlà burú ti ṣẹlẹ̀ sí yàn òun àlà nábi sallallahu alaihi wasallam lànàbí fi tọ́ka wa lórí sọ fún pé alábàárà kí ló dé tó lè sọ pé barakallahu fi kó ṣe kí ni kírùn kàyẹ́ fi ṣe kó sì dènà aburú tó ṣẹlẹ̀ sí ọmọ ìyá rẹ̀ látara ìṣẹ̀lẹ̀ yìí so eléyìí òun náà ló fi yán nílẹ̀ fún wa ipe ojúbú nǹkan tá ń pè lójúbú nǹkan tí ń bẹ ní nǹkan tí ti máa ṣẹlẹ̀ ní kí wá ní nǹkan tí a fi dáàbò bóra wa nígbàtí kí ní wọ́n bá ṣẹlẹ̀ sí wa tàbí ó ti ẹ̀síwá ṣẹlẹ̀ sí wa tán ojú burúkú yìí ó ti ní orípa lára wa kí ni àwọn nǹkan tá ṣe tàbí bọ́ kò nínú aburú irú nǹkan báyìí so eléyìí ó náà láàmà tẹ̀síwájú níbi ìkútùbà ẹlẹ́ẹ̀kejì aqulu ma tasma'una wa astaghfirullaha li wa lakum wa lisa'il الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فيا عباد الله اعلموا أن العين حق كما أثبتنا ذلك بالآيات بالآية القرآنية وبالأحاديث النبوية الصحيحة واعلموا عباد الله أن العين لا تؤثر في المعين إلا بإذن الله سبحانه وتعالى وقد أرشدنا النبي صلى الله عليه وسلم إلى ما نتحصن به آه، من آه، التعثر بالعين ومن جملة ذلك آه، التحصن بالأذكار المأثورة والدعوات المقيدة والمطلقة وقد ورد من حديث النبي صلى الله عليه وسلم أدعية كثيرة والأذكار التي نتحصن بها من من السوء أو من الشر أو من آه، عين السوء ومن جملة ذلك ما كان النبي صلى الله عليه وسلم يتعوذ به الحسن والحسين كما يقول النبي كان النبي صلى الله عليه وسلم يقول أعيدكما بكلمة بكلمات الله التامة من كل من كل آه، شيطان وهام ومن كل عين لام هذا كان النبي صلى الله عليه وسلم آه، يتعوذ آه، بها للحسن والحسين وكان يقول بأن نبي الله إبراهيم عليه السلام كان يتعوذ بها لنبينا إبراهيم إسماعيل وإسحاق عليهما وعلى نبينا أفضل الصلاة والسلام وكذلك الغسل الغسل بأن آه، يغسل العائن العائن أي الذي يعني تسبب في إصابة العين آه، في إصابة الغير بالعين آه، أي بأن يغتسل أي يغسل, يغسل وجهه ويديه ومرفقيه وركبتيه وأطراف رجليه وداخلة إزاره ثم يغتسل بهذا الماء المعين وهذا أيضا آه، ثابت عن النبي صلى الله عليه وسلم آه، في حديث آه، سهل بن حنين عليكم الله سبحانه وتعالى أطول الكاتب يكون سوى النبي صلى الله عليه وسلم عليكم في الله سبحانه وتعالى في الوقوع مقام النبي النبي صلى الله عليه وسلم في يوم القيامة أيها الله سبحانه وتعالى àfihànilẹ̀ fúnra wa níbi kútùbà alákọ̀ọ́kọ́ ipé nǹkan tá ń pè ní àlàáìní ojúbú nǹkankan ní tí ń bẹ àbí ti máa ń lapa lára ẹni tí ọlọ́ọ̀bà ìjọlọ́bà yóò lapa lára rẹ̀

yóò ṣe é ṣe é ṣe kò sì ní ṣiṣẹ́ so ojú búta sọ yìí náà nínú àwọn nǹkan tó jẹ́ pé a máa lápá lára àyà ẹ̀ a sì máa kó nira báyà kọ́dà ó lè jẹ̀mí lọ́rùn yàn látara pé kíni látara pé ọlọ́run bá rí jọlá ó fi yọ̀ǹda sí ẹ̀rí ọwá ní àwọn nǹkan tó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ànábì ti júwe fún wa ó ti tọ́ka wa sí ipe tá a máa fi dáàbò bo ara wa kó níbi àwọn nǹkan tá ń pè ibi kó níbi tá ń pè ní ojú bú yìí ẹ́ a máa fẹ́ ṣe nǹkan dáadáa láwùjọ wa a fẹ́ máa rìn dáadáa a fẹ́ máa ṣe nǹkan gbogbo nǹkan bó ṣe ká ṣe ẹ̀ ń bò láti wá ṣe tó jẹ́ pé ojú bú yìí kò ní máa ba dáadáa jẹ́ fún wa bó láti máa ṣe tó jẹ́ pé àwa nítorí ojú yìí kálà nífẹ́ ṣe nǹkan dáadáa láyé ànífẹ́ ṣe nǹkan rí láyé anábi sallallahu alaihi wasallam inú àwọn nǹkan tá òun náà ni ká fi tahassun òun náà ni ká ṣọ́ra wa òun náà ni ká protect ara wa bil azkar wa da'awat pẹ̀lú àwọn azkar àwọn ìrántí tó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ànábì fi kọ́ wa ànábì ti júwe fún wa wa da'awat àtàwọn àdúà lóríṣiríṣi al-muqayyadatu minha wal pẹ̀lú òǹkà pé eléyìí ẹ máa ṣe lóǹkà báyìí ìbẹ̀nà àdúrà tánà mi sallallahu alaihi wasallam tó fún wa tó dé fún wa pẹ̀lú àsìkò pé ẹ máa ṣe eléyìí lásìkò báyìí ìsì ìbẹ̀nà àdúrà tánà mi sallallahu alaihi wasallam fún wa ó dé pẹ̀lú ààyè pé ẹ máa ṣe àwọn eléyìí pẹ̀lú àwọn ààyè báyìí nílẹ̀ àwọn ààyè báyìí gbogbo àwọn nǹkan yìí tá a bá dún ní ma tá a bá ń ṣe dáadáa yóò máa dáàbòbò wá kúrò níbi gbogbo àwọn aburú báyìí inú àwọn àdúrà tánàbí sallallahu alaihi wasallam fún wa òun náà ni al-azkaru sabah wal masa àwọn ìrántí àwọn àdúrà tẹ́yìn ó máa ṣe láàárọ̀ síwájú kóòrùn ó tó yọ àtàwọn ìtẹ́yìn ó máa ṣe nírọ̀lẹ́ síwájú kóòrùn ó tó wọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn míì tánàbí sallallahu alaihi wasallam ní a ṣe ń gbà bá fẹ́ sùn ìtánàbí ní a ṣe ń gbà bá jí ìtánàbí ní a ṣe ń gbà bá jẹun nígbàtà bá jẹun tán tàbá wọ tọ́ílẹ̀tì tàbá jáde nú tọ́ílẹ̀tì tàbá wọ ọjà tàbá jáde nú ọjà gbogbo eríṣìíríṣìí tàbá sùn tàà lálàkálà gbogbo eléyìí la Nabi sallallahu alaihi wasallam ọ̀nà la Nabi sallallahu alaihi wasallam kọ́ wa gbogbo ẹ̀ náà ló sàlàyé rẹ̀ fún wa tí ń bẹ lákọọ́lẹ̀ èyí tí ó sì wọ́n tí èdè nǹkan tí ó dàmú kòtò orí tàbá lọ léwó kìtàbù hisnul muslim kíra sáńpẹ̀ ní hisnul muslim gbogbo àwọn nǹkan tàà sọ ìgbogbo ẹ̀ lábàá ń bẹ̀ tó jẹ́ pé ó sàǹfà ní ńláńlá fún wa tó jẹ́ pé a máa fi dáàbò bo ara wa kò níbi aburú eríṣìíríṣìí so a ah, gẹ́gẹ́ bẹ́ẹ̀ òun náà ní kíyàn ojú nímá tìláwàtúlù Qur'an kíyàn máa sí tìláwàtúlù Qur'an kíyàn ojú nímá ìmá tẹ̀lé ti Allah subhanahu wa ta'ala kíyàn ti jìnà tí ó gbá àwọn nǹkan tọ́lọ̀ bá rí kọlá tó ní ká jìnà sí inú àwọn nǹkan tí máa ń ṣokùnfà ìdí máa sọ́yàn kò níbi ojúgbú òun náà ni inú àwọn nǹkan tó wá jẹ́ pé àdúrà tó jẹ́ pé anábì sallallahu anábi ma dìídì ṣe fún ìdáàbòbò kò níbi ojúgbú òun náà ni àbí àtàlẹ́bí sallallahu alaihi wasallam anábi ma ṣe fún alhassan walhussein ọmọ ọmọ anábi sallallahu alaihi wasallam ọmọ ali eh, látara fatima radiyallahu anhum anábi a ma ṣe fún wa anábi a ma ṣe fún sọ wípé mo wá ìsọ́fún yín mo tọrọ ìsọ́fún yín pẹ̀lú àwọn gbólóhùn Allah subhanahu wa ta'ala tó pé pérépéré min kulli shaytanin wa hama mo tọrọ ìsọ́fún yín lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kò ní bí aburú gbogbo èṣù gbogbo shaytan min èsùnú èèyàn ni èsùnú àdìjẹ̀nú ni mo bí Allah subhanahu wa ta'ala ó bá mi sọ yínkú bẹ́ẹ̀ wàhámà àti gbogbo nǹkan tó lóró gbogbo nǹkan tó lóró pátápátá bóyá ejò ni bóyá kèèkèé ni gbogbo tí máa ń sànyàn ni àbí nǹkan tí máa ń tàyàn ni àbí nǹkan tí máa ń gànyàn ni gbogbo ẹ̀ pátápátá anábì sallallahu alaihi wasallam anábì àmà wá sọ fún alhassan walhussein kó níbi aburú àwọn méjèèjì wa min kulli aynin laama mo sì wá sọ fún ẹ̀yin méjèèjì kó níbi ojú ojú bú ojú tó yẹ pé tó bá ti wòyàn báyìí aburú ti máa ṣe kíni yóò ti máa tẹ̀lẹ̀ sí anábì a máa ṣe fún alhassan wal nígbà táwọn méjèèjì ò tí ṣe kíni nígbà tí wọ́n ti mọ̀ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ eléyìí ẹ̀kọ́ ní fáwa náà àwọn ọmọ wa tí wọ́n ti mọ̀ tí wọ́n ti lè sọ̀rọ̀ tí wọ́n ti lè rí nǹkan jáde tá a bá rí ẹ̀yẹn ká máa sọ̀rọ̀ ẹ̀tọ́ ẹ̀kọ́ máa ká ní u'idhuka bi kalimatillahi taama min kulli shaytanin wa inú àwọn nǹkan táàmà fi síkíní láti lé wọn lẹ́nu ni àwọn náà ma tọrọ ọmọ wáṣọ́ ní gbogbo ọgbà ipé kíní ipé a'udhu bi kalimati llahi taama min ma fi síkíní wọ́n ma fi wá ìṣọ́ fúnra wọn inú àwọn ọ̀nà tí ẹ ma fi dáàbò bóra ẹni kò inú àwọn ọ̀nà táàtí máa gbà tàbí dáàbò rẹ ní kò níbi ojúbú òun náà ni ẹni tó bá ń tí ẹ̀rú bá ń bà á ipé kí ojúbú látọ̀dọ̀ kó má ṣẹlẹ̀ sí ọmọ ìyá àwọn ẹni kẹniyẹ náà ó dúrí pé tó bá rí nǹkan tó dáa kó máa sọ pé kí ni kó máa sàájú àti nǹkan tó bá rí pé nǹkan yìí dá kó sọ pé masha Allah barakallahu fi kó ti kó tọrọ fún tó wáyé pé nǹkan yẹ́ rẹwà ní ẹ̀yìn tó wáyé pé èèyàn ní tó wá rí kó lẹ́wà á ah, fọ́ta barakallahu ahsanul khaliqin á ah, ọmọ ẹ̀yìn náà ló ti dàgbà tó báyìí barakallahu fi gbogbo àwọn gbólóhùn báyìí tẹ́yàn bá ti ń wí jáde lẹ́nu èyàn ó máa fi dáàbò bo ẹni tẹ́yàn rí nǹkan tó dáa lára rẹ̀ tẹ́yàn òfin ní kó ìpalára bá èyàn gbọ́dọ̀ tó ní ma ẹ̀ẹ́ tẹ́yàn bá ẹ̀ntọ́lọ̀ ọba àríkọ́lá tó dáa rú nǹkan yìí sára rẹ̀ kí ó sì mà kò mọ̀ pé irú nǹkan báwọn bẹ lára wọn irú ẹni bẹ́ẹ̀ kò ní lẹ́sẹ̀ ẹ́ nígbà tó wípé nǹkan máa bá tẹ́lẹ̀ àmọ́ wọ́n tó wípé ma ipé ìmọ̀ sábà tẹ́lẹ̀ sí àbó òun lọ́kà wípé kí àìnù máa wá tẹ́lẹ̀ tẹ́ni ó wá rí nǹkan lára rẹ̀ ó wá ṣe nǹkan ẹ̀ nǹkan ẹwà sí olójú kòkòrò ó sì olójú lẹ́yìn ó wá sọ pé ah, nǹkan yìí mà o ó wá sọ pé ni ó mọ̀ọ́mọ̀ ó fi kó ni inú àwọn ọ̀nà tí ẹ̀ máa gbà tí ó fi sọ̀rọ̀ ẹni kúrò níbi ojú bú òun náà ẹsẹ̀ ramọ́tò yìí ni bárakàláwò fi ha a ẹsẹ̀ bímọ ni bárakàláwò fi ẹsẹ̀ ẹsẹ̀ gbá ni bárakàláwò fi a ẹsẹ̀ ẹsẹ̀ rún yìí ni a ojú yìí mọ̀tún afẹ́sì fọ́tà bárakàláwò ahsanul khaliqin bárakàláwò fi gbogbo àwọn gbólóhùn báyìí kájí kó máa jáde lẹ́nu wa àwọn tí wọ́n máa irú aburú yìí ẹ̀yìn tẹ bá dá àwọn obìnrin ilẹ̀ lágbáwá tó bá rí nǹkan tó dá láàrẹ ní ilẹ̀ lómi tó wá ní á òṣèrè akírí ni yóò sọ pé kúlù masha Allah òun gangan yóò tún sọ fún ọ pé kúl bárakallahu fi tó bá rántí yóò rán ọ létí sọ pé bárakallahu fi ọmọ wa lè gbígbà tí ó bá délé ẹmọ̀tẹ̀ ẹ̀rá fóònù yìí ni fóònù yìí máa rẹwa ó bá délé ó bá kìbọ náà àìsí ìjájì ẹ̀ náà ni òun ni ó bá tàmá nítorí pé kí ni nítorí pé ti fi ojú bú ẹ̀ á ẹwọ fóònù tí mo tẹ̀ yìí á bárakallahu fi Eh, èyí ó sọ̀rọ̀ àjọ àti kí nǹkan ẹmọ́ àti kíni kó mọ́ bàá bàjẹ́ látara sábàbí ojúbú tí ẹ̀ bá fi rí ẹ̀yọ́ sí Allah subhanahu wa ta'ala ẹ̀wà rí ojúbú yìí táà ń sọ yìí ẹ̀ kò rí sí pé nígbà tí ẹ̀ bá jọ ríra ẹ̀ báyìí òun náà nìkan òun náà ní káròyìn nǹkan fún yà táà nǹkan báyìí báyìí bẹ ó ma já ó ma rí lágbájá tẹ́ bá dígbó ti wá ṣe ní ti ó ma ha masha Allah so ìtorí pé ẹni tí ojú bú ìbámẹ́ lára rẹ̀ ẹ̀mí rẹ̀ ìmá ṣe kíní àmàlàpá tẹ́ bí Sheikh Ibn Qayyim rahimahullah bẹ́ẹ̀ sàlàyé ẹnu Zadul Ma'ad nípa pé kọ́dà afọ́jú tán bá ròyìn fún afọ́jú ẹni tí ò rí náà dáa kí ní kàbáyé ó máa tẹ̀ra nǹkan báyìí nǹkan ìmọ̀ dáa ẹ̀mí afọ́jú ó lè lápá so látara bẹ́ẹ̀ òun náà ni wọ́n ti sọ yí pé gbogbo fọ́tò tá a máa ń yá àyà fọ́tò agbèsè ní facebook tẹ́lọ́mbá kó ń jímá ẹ̀hùn tẹ́ kó ń jímá ní tẹ́lọ́mbá bí ma ọmọ tó so kó ń lò ẹ̀yìn tí àti ọmọ tí ó ti lè wá sọ fún àrẹ̀gán kó ń burú dépò pé wọ́n gan ti wá sọ fún ó tún yá sí ní facebook pé á ah, mo tẹ̀sẹ̀ bí ma o gbogbo àwọn nǹkan báyìí ẹlòmí ò gbé odidi fámìlì rẹ̀ wọ́n jẹ ya fọ́tò tí ó ti gbé sórí facebook àwọn yóò máa wo ẹ́ àwọn onímọ̀ fáyín o àwọn ọmọ láìkí ní yóò kọjá lórí ẹ̀ ẹlòmí ò tún wo ọmọ láìkí yóò kọjá lórí ẹ̀ látara bẹ́ẹ̀ aburú ti máa ń ṣẹlẹ̀ nítorí pé kèé ṣe ìfojúrí lásán òun náà ni máa ń ṣe kíni òun náà ni máa ń ṣẹlẹ̀ òun náà ni ṣẹ́kọ̀ọ́ Ibn Qayyim alayhi rahmatullah wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ojú ogun tí máa ń lápa lára àwọn èèyàn wọ́n ní kèé ṣe face to face báyìí ni máa ń sábà ṣẹlẹ̀ nǹkan mí bẹ́ẹ̀ wọ́n kàn ṣàlàyé rẹ̀ fún yàn wọ́n kàn sọ̀rọ̀ fún yàn nípa rẹ̀ bí nǹkan yẹn ṣe rí aburú ẹ̀mí yẹn ẹ̀mí tó ẹ̀mí tí ó ṣe ẹ̀mí tó rí nǹkan yẹn ẹ̀mí tó gbọ́ nǹkan yẹn tó sì rí pé nǹkan yẹn dá tí ò wá ṣàdúrà fún nǹkan yẹn ẹ̀mí wo sì máa ṣe kíni yóò sì máa lápa lára ẹni yẹn ní gbogbo ibi tó bá wà tó látara di eléyìí ẹ ká ṣọ́ra wa ẹ̀ẹ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nu ṣẹ̀ríà islam ẹ̀ẹ́n islam ò bá wá láyè ká máa ya fọ́tò tí èyí bá ṣe dọ̀rúrà ẹ̀ẹ́n afẹ́ ya pásítọ̀tù wọn la fẹ́ international passport afẹ́ ṣe dáfẹ́ láti ẹ̀ pásítọ̀tù eléyìí dọ̀rúrà ni necessity ni àmọ́ kan wá ní kí ló ń ṣe yá àmọ́ ya fọ́tò náà ni ẹlòmí ń bẹ ọjọ́ kan fọ́tò kan ni tó bá débì kan fọ́tò kan ni kọ́dà wọ́n bá àwọn èèyàn débi pé tán bá wà ní ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá tán wà ní wákà tán bẹ́ẹ̀ ti hajj wọn ò tí ì hajj wọ́n ti bẹ̀rẹ̀ sí ya fọ́tò wọ́n ti máa sẹ́ndì ẹ̀ sílé àwa ní Kaaba báyìí àwa ní Mùnà báyìí àwa lárafá báyìí àti wà nù plane gbogbo àwọn nǹkan báyìí anabi sallallahu alaihi wasallam anabi anabi kọ́ fún wa eh anabi sallallahu alaihi wasallam ó ní inna ashadda an azaban yawm al-qiyamah anabi ní àwọn tí wọ́n díyà tí ó pọ̀ tó wà níjọ́ ìgbéjà al-qiyamah àwọn náà làwọn tí wọ́n máa yáwòrán àwọn tán ma yàwòrán wọ́n fọwọ́ yà ní o fi fọ́tò eh, kámẹ́rà òfin yà ní o gbẹ́ ní béèrè ní gbogbo ẹ̀pápátá Ànábì alaihi wasallam Ànábì ní ká jìnà sí àwọn ní ẹwà wa wa nígbà tá a bá jìnà sí wa tán kí wá ní nǹkan tàbí wá ìwòsàn fúnra wa ń bẹ̀ eh, ẹnìkan ti fojú bú wọ́ eh, àbúrò tí ẹ̀ wá fúra pé ah, ẹni tó fẹ́ ní ṣe báyìí sí Kini ni nǹkan dáa ṣe sallallahu alaihi wasallam Anabi ti kọ́ wa kí ni se, eni ti ẹni tí ó ṣe sábà bí nǹkan yìí ẹni hun á pè é ipé tọ̀ ojú látàbò ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan o ìsì àwọn alálàáfíà mọ́ o ọya gba ẹwà bomi yo yóò wá fomi yóò fi fọ ojú ẹ̀ yóò fọ ọwọ́ rẹ̀ yóò fọ ọdún ọwọ́ yóò fọ irúkún rẹ̀ yóò fọ yo rẹ̀ yóò tún wá bọ́ aṣọ rẹ̀ yóò fọ sódì yóò wá sí inú inú kéhun ẹwà gbé fún ẹni tí nǹkan ẹsẹ̀ rẹ̀ sí yóò wá dáa yóò wá fi wẹ̀ eléyìí sí nákàlí o anábì sallallahu alaihi wasallam anábì lójú rẹ̀ fún wa ìta anábì sallallahu alaihi wasallam ní kí wọ́n ṣe nígbàtí Sahal ibn Hunayf nígbàtí Amir ibn Rabi'a nígbà tó wo Sahal ibn Hunayf tó ti bẹ̀rẹ̀ kó ṣubúrú lẹ̀ tí ó gbádùn má ìta anábì sallallahu alaihi wasallam ìta anábì ní kí wọ́n ṣe nù lànàbì sallallahu alaihi wasallam sọ pé fàyídà tòbùsílì tó ń fàbẹ̀sílù nígbà tán bá wá pè yí pé wá wẹ̀ ẹ̀ wá sí wọ́n sí pàṣílì kiri mọ́ sọ pé ara o ìṣe o ẹ̀ alábìdí tún láti ní ogbọ̀dọ̀ kékeré ogbọ̀dọ̀ pé tó bá ti jẹ́ pé wọ́n ni wọ́n fura sí pé nǹkan yẹn ṣẹlẹ̀ sí látara pé kẹ́ni yóò bá rí ìwòsàn kó níbi àbúrú so àtàwọn àrùkárù míì sanabi sallallahu alaihi wasallam rúkẹ́yà ẹ̀ ẹ̀yà máa ṣe gẹ́gẹ́ bí ayatul kursi kúlọ̀ àwọn olùgbàbí falak kúlọ̀ àwọn olùgbàbí nas kúlọ̀ allahu ahad àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè ké sínú omi zamzam kéyàn ó mú kéyàn ó wẹ̀ nínú àwọn àrùkárù sanabi sallallahu alaihi wasallam tó fún wa ni àmá gẹ́gẹ́ bí olóyìnbó náà ṣe máa ń sọ ipé prevention is better than cure ká wá ń tá fi dáàbò bóra wa ó lóore fún ajú pé kí nǹkan ó ṣẹlẹ̀ tó bá nígbà tó bá ṣẹlẹ̀ sí ọ ó rí wòsàn rẹ̀ tó bá bá lọ́nkọ́ sókè yóò wá ọ̀nà tí òbí ní ṣẹlẹ̀ síyàn òun ní fi ń lóore jù ọ̀nà tí òbí wá ní ṣẹlẹ̀ sí wa òun náà ní pé kíni òun náà ní ká padà sínú ẹ̀sìn ọlọ́run bá àlejò ọlá òun tá nàbí sallallahu alaihi wasallam wá fún wa à ń lá nǹkan ni à ń fi kíní kan kọ́rùn ni à ń fi kíní kan kọ́pá ni so eléyìí òun náà àlàyé kò rán àfikà ṣe kíni àfikà padà sí ti à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 وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم